ìbàlágbéjú kó tó dádé arọ́ ìbàlàlùkójú kó tó jọba wọn nílẹ̀ oṣù ìbànílékèlékèjú kó tó jọba wọn nílẹ̀ ẹ̀fun ewúrẹ́ tó wọlé tí òkágò ló dẹrun àmúso àgùntàn tó wọlé tí òkágò ló dẹrun àmúso èmi wọlé lónìí mo júbà fọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run kábíyà òsì ẹlẹ́rù nìyẹn ọba táyé rọ bí agogo. ó máa fún mi lójú. Kogo kogo kí n máa fi rí ọkùn mi létí pé kí n máa fi gbá ọkùn mi lẹ́nu pé kí n máa fi sọ̀rọ̀ yóò di ewé rẹ̀ mú ọdún agogo dùgbẹ̀dùgbẹ̀ là á gbóhùn akèrè gbòdòdò oníṣòwò kówó má nàjà kòkó larọ tá a lè ẹ̀ka alẹ́ o tún kíra wa káàbọ̀ sórí ètò lọ́jọ́ tòní èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín náà ni adéyẹmí diamond àyìndé ọ̀rọ̀ ẹ̀rí a tún dé ibi tá a bá ibi tá a fọ̀rọ̀ tì sí ibẹ̀ náà láti mú un lónìí ẹ̀rí pé òní tún lè kú àjọ bí ewé mú mú wọlé ẹ̀jẹ̀ á kọ́kọ́ gbórin síra wa lára díẹ̀ ká tó máa bẹ́tò lọ. mo ṣe bá fọlọ́run mo ṣe bá fọlọ́run mo ṣe bá fọlọ́run. gbogbo ẹ̀yin tá a jọ wà lórí ètò lónìí mo kí ọ̀gá mi olóòtú àgbà fún iléeṣẹ́ ìjìnlẹ̀ fm ọ̀gá mi olóòtú àgbà ìjìnlẹ̀ Marcus ẹ̀ka alẹ́ mo kí ọ̀gá mi general mi pátápátá Mr Ọládìméjì ayọ̀yìn òní dìbàjẹ́ ẹ̀ka alẹ́ o èrí lónìí nǹkan ó gbé nǹkan hanu lálàá olùkùtùkù òwú ìtàn tí à ń sọ lọ á láǹfààní àti parí rẹ̀ lónìí tá a bá tún wá parí ẹ̀ ìtàn táwọn olólùfẹ́ wa ń béèrè ní pé àwọn fẹ́ gbọ́tàn Ìlọrin Àfọ̀njá bó ni ìtàn Àfọ̀njá ṣe rí àwọn fẹ́ gbọ́ gbogbo ẹ̀ pátá ni mo ti kó wa ó wà ńlẹ̀ ó wà ńlẹ̀ bí yẹ̀pẹ̀ a sáré lọ sí Ìlọrin ọ̀hún náà a lọ a bọ̀ yìí ẹ rí Ìlọrin Àfọ̀njá wà lọ báyìí. tí mo fi ń pàrọ̀ tí mo fi ń pàrọ̀. ọdún bẹ́ẹ̀ sílẹ̀ kún fún mi lọ lù lọrin lọrin àbọ̀já ẹ̀ lọ́dún sí o. ìlọrin kẹ̀kẹ́ alírí ìtẹ̀mí ni ìlú sábì tó yẹ wọn lẹ́kún rárá ẹ̀ sílẹ̀ kún fún un lé wọn àkọ́kọ́ lóru bẹ́ẹ̀. ọmọ jíbi kálámù dáwọn lẹ́kùn àti wálúwálú.

ká gbẹ́rú bá dúpẹ́ orí àná yóò rí mi gbà gbogbo ẹ̀yin tẹ́ ṣalátìlẹ́yìn fún wa lórí ọjọ́ ètò tó kọjá gbogbo yín pátá la kí látòrí ẹ̀gbọ́n mi àdìgún kan mo lókun ọ̀la ọmọ atẹ́nigbaṣọ ọkọ̀ pẹ́yẹmí bàbá ọba yẹmí ẹ̀mí rẹ̀ ogun ọ̀ní kánjúkú ọlọ́wọ́ bọ́tìnì mi the first sky àgbáwo tí màá fàṣẹ mú mi mo kí wọn náà mo kí gbogbo àwọn tá wà ń bẹ̀ ẹni tó gbé mi sórí afẹ́fẹ́ tó jẹ́ kẹ́ ẹ máa wò mí ketekete ọmọ mi dáadáa jayo lakudus Kudus ayọ̀ rẹ ò ní dìbàjẹ́ BJ Olúọmọ gbogbo Libya mo kí yín ẹ̀ka alẹ́ ẹ rí yóò tún dùn yóò ní gbọ́ngbọ́n nú lónìí ẹ̀yin tẹ́ ẹ̀ pè wọlé níjẹjọ náà àdúpẹ́ lọ́wọ́ yín ẹ rí ìtàn tí à ń sọ lọ ìtàn ọ̀kẹ̀rẹ̀ ìlú Ṣakí hmm, ibi asọ̀tàn ọ̀hún dé láti bẹ̀rẹ̀ lónìí tàbá wá kúrò lórí ìtàn yìí ẹ mọ̀ pé Ṣakí náà á wàá gbà á gbà jáde sí Ìlọrin ẹ̀ tá a bá ti gbàbẹ̀ jáde sí Ìlọrin á wà lọ sọ̀tàn àfọ̀njá bọ́rọ̀ ìlọrin ṣe jẹ́ ẹni tó tẹ ìlọrin ró ìdí tó fi jẹ́ pé fúlàní jọba nílọrin lónìí bó lọ̀rọ̀ fúlàní ti jẹ́ ńlọrin gbogbo ẹ̀lẹ́gbọ́n á délù lọrin lónìí òní ni kò ní dọ̀la òní ìgangan náà látùṣu désàlẹ̀ kùkù. nínú òpó láyé ajọ ọmọ obìnrin eégún búra bá ọba délù mórí bàbá bá búra bá ọba dé oh, bàtà èyí tó kó láyà ìṣù ọmọ ènìyàn tẹ òpó kọrọ bíbí èyí bẹ lálẹ́ ọyún nílẹ̀ ọmọ dáadé ni òpó kọrọ bíbí ajá kan n'ajá ẹsẹ̀ òpó kájà kárọ yọnà àbídé túkáwé ní ọlọba ọmọ òpó gbọrọ bàbá wọn ní ká kọjú ẹ síná iná ògbọrọ wọn ní ká kọjú ẹ sómi omi ògbọrọ wọn ní ká fi kọjú tó burú adítọ́ burú ògbọrọ wọ́n ní fọ́mọ tó le ọmọ tó le tí ò gbọ̀rọ̀ wọ́n ní akọjú ẹ̀ sókun ọmọ wo ló le tí ò gbọ̀rọ̀ lóde ọyọ́ lé àfọ̀njá ò gbọ̀rọ̀ kí wọ́n kọjú ọmọ fáyínlé wá sókun okun náà làfọ̀njá lọ tó padà wá sílé mọ́ n ló fi lọ pẹ̀lú Ìlọrin Ìlọrin bí jẹ́ àfọ̀njá ẹ̀ ló dùn yọ ẹ̀dìyẹ yógún ẹ̀dìyẹ pogún fáyínlé wá sọ pẹ́ẹ́dìyẹ ò pamọ́ re bàbá wọn gbẹ́yìn yẹ tàwọn ra pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ ń yọ̀gbọ̀n ń gbọ̀gbọ̀n wọ́n ní pẹ́pẹ́yẹ náà ọ̀pọ̀ ọmọ rẹ̀ agbẹ́ pẹ́pẹ́yẹ là ní wọ́n ra wó àwọn yẹ́yì méjì ọkọ̀ kan kó tó pàtó òun kọ́ wọ́n tẹ́ pẹ́pẹ́gun agbáwo tààrà òbó òbó lóṣù wọ́n bọ́ bọ́tà wọn ràjá ajá ń jẹ mí mo wá gbẹ́jẹ́ta ńlá bá lọ́rìn èròyìn àròyìn lẹ́rú tẹ́ o anígbọ́yìn ogun yẹn ọ̀yún sọ pé òun ò mọ̀ yẹn gún wọ́n ní kọ́run ló kà ó ò mọ kàárò ọ̀rọ̀ ní bàbá wọn sọ fọyín wọn níjọ́sí òun náà bá fi ṣubú rẹ̀ lọ́sí ìdomi la fi sọ pé èrò ọ̀yọ́ bẹ́ẹ̀ dọ̀yún ẹ̀bù mú èrò àfọ̀njá bẹ́ẹ̀ dọ̀yún ẹ̀bù wẹ̀ èrò wa ni òpó bẹ́ẹ̀ dọ̀yún ẹ̀bù kọ́jú náà láti bẹ̀rẹ̀ ẹ̀rù bàbá yín lódòdó iná ẹ̀rẹ̀ ìdókò láyé àjọ mẹ́gbìnrin òde mo tẹ̀lé ẹ̀kíní mo fẹ́ dákọ́ ní. tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ìtàn tí ò ní ká fi gbá kan bọ̀ kan nínú ìtàn tó jinlẹ̀ ìjìnlẹ̀ ìtàn ìtàn tó jẹ́ ní òbí àṣọ lóyìnbó tí ẹ ṣètàn pé wọ́n ní pé wọ́n ní pé orí ètò wa yìí lẹ́ẹ̀ ti gbọ́ ìjìnlẹ̀ FM ibẹ̀ náà lẹ́ẹ̀ ti máa láǹfààní àti gbọ́ ẹ mọ̀ pé wọn ò ṣe máa sọ pé ọ̀rọ̀ takú warapa bá sọ òde ọ̀run ló ti wá ìtàn tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu tiwa ìtàn òdodo ni kì í ṣe pé a ti ṣèwádìí rẹ̀ a ti ṣèmọ̀ jìnlẹ̀ lórí rẹ̀ a ti délùú tó ti ṣẹlẹ̀ ká tó mú un wá fún yín ṣe ìwádìí ká tó máa bá ìtàn wa tá à ń sọ lọ bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Odùduwà bó ṣe rí ẹ mọ̀ pé àsìkò yìí à ń jàjà òmìnira àwa ní pé torí pé à ń jàjà òmìnira ohun tó yẹ ká ṣe ká má mọ̀ ọ́ ṣe ó yẹ ká mọ̀ ọ́ dára wa nínú dùn àwọn ìtàn àwọn akọni tó sì ti lọ nílẹ̀ Yorùbá Yorùbá Yorùbá ní nǹkan tó pọ̀ ọ̀pọ̀ alágbára ló ti lọ ọ̀pọ̀ dòkè ọ̀pọ̀ wọlẹ̀ ọ̀pọ̀ dodò ọ̀pọ̀ digi omi dàlùjọ̀nù nínú wọn nǹkan àlùmọ́ọ́nì sì ń bẹ nílẹ̀ Yorùbá fa ṣe wá rí àwọn dáràndáràn tí wọ́n ń ṣàyà bí ẹ̀yìn tí wọ́n ń ṣẹ̀yìn bí àyà eré lásán ni wọ́n ń ṣe a Yorùbá ló lewé Yorùbá ló legbò ògùn tá a bá sà tí ò jẹ ewé ẹ̀ lókùn kan ṣe rí gbogbo àwọn ẹ̀fìn wọn lẹ̀ tó bá tó àkókò ẹ máa pàdé ọ̀gá wa Ìjìnlẹ̀ Marcus àwọn ni wọ́n máa ṣàlàyé bí nǹkan ṣe ń lọ lápá àbẹ̀wò ni wọ́n máa sọ fún wa ṣe rí àwa ìtàn làwọn máa sọ fún yín ẹni tó bá láǹfààní àti pè wọlé àyè wà ẹ pè á dá yín lóhùn ibi tá a ti parí ìtàn yìí ní ọ̀sẹ̀ tó kọjá ibẹ̀ náà láti mú lónìí ìtàn Kẹ̀rẹ̀lú Ṣakí là ń sọ èyí tí ẹ bá sì ń fọkàn bá wa lọ ó ní láti mọ ibi tá a bá tàn yìí dé ibi tí ọ̀kẹ̀rẹ̀ tó ti gbéra tó ti lọ sí ìlú ọ̀gbọ̀rọ̀ ní ìlú àwọn mọ̀jẹ̀lẹ́wì gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò ni mo kí mo kí ẹ̀gbọ́n wa akínwándé sodiq ọlásùnkànmí ayọ̀ yóò ní dìbàjẹ́ tá a bá parí ìtàn yìí lónìí á bọ́ sórí ìtàn lọ́rìn torí àwọn èèyàn pè wá wọ́n ní àwọn fẹ́ gbọ́ tàn lọ́rìn kí ló ń ṣẹlẹ̀ nílùú lọ́rìn àwọn fẹ́ gbọ́ gbogbo ẹ̀ ní aláǹfààní àti máa gbọ́ lónìí bákan náà orúkọ tèmi ni adéyẹmí diamond àlùbáríkà mo tún ti kalẹ̀ sórí ètò mo tún balẹ̀ bíbà ẹ̀rí kò sí bànújẹ́ fẹ́ni eyín ẹ̀ tata ìgbà gbogbo ẹ̀rín ni Ìlọrin náà la wà báyìí gbogbo rẹ̀ alẹ́ ìlágbọ́. ilé òyò wọn ni má dáko níwá ilé ọ̀yọ́ mo tọ́ ẹ lọ dáko níwá ilé ọ̀yọ́ èṣù délé ògbó èṣù mọ́kò jẹ mo kẹ́jọ́ mo lọ rò aláàfin ọba ọba fẹjọ́ nílẹ̀ bí mi mo tún tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ wẹ̀wẹ̀ wọn ni má dáko níwá ilé ọ̀yọ́ mo ní mo fẹ́ dáko níwá ilé ọ̀yọ́. òkúté ní òfo egungun mọ́kò jẹ. ẹ̀yin èèyàn wa ẹjọ́ ẹ má bá wa ṣá àìtò yìí ẹ bá wa ṣá rẹ̀ kó kárí ilé kó kárí oko kó tàn káàkiri kí gbogbo ayé nífẹ̀ẹ́ sí ẹ má dájẹ́ yálà ẹ wà ní orílẹ̀-èdè Odùduwà ni tàbí ẹ wà lókè òkun ẹ má bá wa ṣá rẹ̀ kẹ ẹ má bá wa láàkì rẹ̀ ẹ mọ ti sọ fún yín pé lónìí ìtàn tá à ń sọ lọ a parí rẹ̀ á sì parí rẹ̀ dandan ni ìtàn ọ̀kẹ́rẹ́ ló Ṣakí là ń sọ̀rọ̀ Ṣakí lọ́mọ ògún ọ̀rọ̀ kin àgbẹ̀dì ọ̀rọ̀ bàbà tó bá dìjà kẹ́ ẹ ránṣẹ́ pàṣàbà rí ọjọ́ tógun bá dé kẹ́ ẹ ránṣẹ́ pé ológun ọ̀kẹ́rẹ́ ti pàdé mọ́jẹlẹ́wì ẹ̀yìn tẹ́ bá ń bá wa bẹ́tò yìí lọ ó sì ní òun ó wà òun ó wà sílé òun ó wà sọ́dọ̀ àwọn òbí rẹ̀ láti wá tọrọ rẹ̀ ẹ̀ ó lóun ó wà sọ́dọ̀ àwọn òbí rẹ̀ láti wá tọrọ mọ́jẹlẹ́wì wọ́n sì ti dájọ́ ọjọ́ ti pé báyìí ọ̀kẹ́rẹ́ wá gbéra ó gba ìlú ọ̀gbọ̀rọ̀ torí ìlú ọ̀gbọ̀rọ̀ ni mọ́jẹlẹ́wì ti wá ó gbabẹ̀ lọ a ní pẹ́gbà tí wọ́n débẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ ẹ̀ fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ lẹ́bùn lẹ́ tẹ́ láǹfààní àti máa jẹ̀bùn lórí ètò yìí tẹ́ ẹ bá ń fi ọkàn bá ètò wa lọ ẹ rí i pé òwe bíi méjì àbí bíi mẹ́ta ló ti jẹyọ nínú ìtàn yìí òwe àkọ́kọ́ iná ni òkò tí wọ́n ní kó lọ sé ẹnubodè tó di onírèsé tí wọ́n ní bó fíngbáfíngbá lòkò igbá ń sọ tí wọ́n ní bó onírèsé bá pọ̀ tó lóhun òfin gbá mọ́ èyí tó ti fín lóde ọ̀yọ́ kò lè parun tẹ́ ẹ bá rántí àgbétà bá òwe àkọ́kọ́ nu o òwe míì tún jẹyọ àwọn òwe yìí láfi ṣègbéèrè tẹ́sí láǹfààní àti máa jẹ̀bù yálà ẹ wà ní orílẹ̀-èdè Odùduwà àbẹ wà ní òkè òkun ẹ rí kò sí bànújẹ́ fún wa ṣe rí nípa ti orílẹ̀-èdè Odùduwà ìyẹn ti dúró kì í ṣe gbogbo wa láǹfààní àti máa yànnàná rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ àwọn ọ̀gá wa olóòtú Marcus olóòtú àgbà fún ìjìnlẹ̀ rédíò tó wà ní orílẹ̀-èdè Turkey wọ́n máa ṣàlàyé rẹ̀ fún wa tó bá ti ń di aago mẹ́sàn-án alẹ́ ni wọ́n máa bẹ̀rẹ̀ ètò ṣùgbọ́n àwa ìtàn la máa sọ fún yín bí ó ṣe mọ́ ọ jẹ́ ní apá abẹ̀hún nù ṣé ẹ sì wáá rí ìtàn tá à ń sọ lọ yìí ó ní ohun tó bí wà ìtàn ọlọ́rin àfọ̀njá tá a la fẹ́ sọ náà ó ní bó ṣe jẹ́ gbogbo rẹ̀ ni a sọ fún wa ní ẹyọ kọ̀ọ̀kan tọkàn ò ní dí lọ́wọ́ bó ṣe jẹ́nu lápá abẹ̀hún mò ń bọ̀. ṣákí lọmọ ògún ọ̀rọ̀ kin àgbẹ̀dì ọ̀rọ̀ bàbá ìgbà tí ọ̀kẹ̀rẹ̀ tó dé ìlú ọ̀gbọ̀ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé mo sọ fún yín pé mọ́jẹlẹ́wì tí ọ̀kẹ̀rẹ̀ fẹ́fẹ́ ọmọ ìlú ọ̀gbọ̀ọ̀rọ̀ ni arúgbó ni ìyá rẹ̀ arúgbó sì ni bàbá rẹ̀ èyí túmọ̀ sí pé ọmọ arúgbó ni mọ́jẹlẹ́wì arúgbó ni àwọn òbí rẹ̀ méjèèjì tẹ́ ẹ̀ bá ń fi ọkàn bá mi lọ ìgbà tí ọ̀kẹ́rẹ́ gbéra ó polóyè ọ̀tún ó polóyè òsì ó pọdẹ wọ́n pọ̀ wọ́n tó bíi mẹ́rin àbí márùn tí wọ́n wọ̀lú ọ̀gbọ̀ọ̀rọ̀ kábíyèsí ọba tó tó ọ̀kẹ́rẹ́ ìlú Ṣakí ọmọ ògún ọ̀rọ̀ kí àgbẹ̀bí ọ̀rọ̀ bàbá mo forí balẹ̀ fún rí adé ọba wa ọ̀kẹ́rẹ́ ìlú Ṣakí mo kí gbogbo aráàlú Ṣakí pátápátá mo sọ fún wa pé ìpínlẹ̀ Ọ̀yọ́ iná ni Ṣakí wà tẹ́ẹ̀ bá gbàgbé mo sì sọ fún wa wípé òkè Ògùn ni ibi tó wà ìgbà tí ọ̀kẹ̀rẹ̀ lu Ṣakí tó dé ilé àwọn mọ̀jẹ̀lẹ́wì mọ̀jẹ̀lẹ́wì yọjú ó rọ́kẹ̀rẹ̀ ó forúkún rẹ̀ méjèèjì kúnlẹ̀ ẹ mọ̀ pé Yorùbá a ní àṣà àti ṣe àpọ́nlé sì ń bẹ fún wa ọ̀rọ̀ ayé ló di àrípáyédayé ọ̀làjú ká máa wá fojú ègbè tẹ̀lẹ̀ ní ìgbà wáṣẹ̀ tí ọmọ Yorùbá rere tó bá fẹ́ kí àgbàlagbà tó bá jẹ́ obìnrin yóò forúkún méjèèjì kúnlẹ̀ tó bá sì jẹ́ ọkùnrin yóò dọ̀bálẹ̀ tí ó nà fẹ́nifẹ́ni ó yé eyín báwọn kì í ṣe àwọn ọmọ wa ayé kì í ṣe àwọn ọ̀dọ́ ayé òde òní bó ṣe jẹ́ nù. wọ́n jẹ lẹ́rìí forúkún rẹ̀ méjèèjì kúnlẹ̀ ó sì kí kábíyèsí àwọn ìyá rẹ̀ jáde wọ́n gúnyán lẹ́bẹ́tí wọ́n ro kà lẹ́bẹ́tí wọ́n ṣe ọba lálejò ìyá mọ́jẹlẹ́rìí ní kábíyèsí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá yín sọ lórí ọmọ yìí tẹ́ ẹ bá ti lè fẹ́ ẹ ṣe faramọ́ kábíyèsí ní kò síkú tí ó pàgbà tàní bá polo orí rẹ̀ ń bẹ ẹ ṣáàwó ìyá mọ́jẹlẹ́mì ní ṣe é rí igbá ìyá ọmọ tó ń wò yìí ìgúnyàn rẹ̀ ọmú gbá ìyá rẹ̀ àtìgbà tí mo ti bí ló ti gbé e wá látọ̀hún mo sì ti gbé e wá nù ìgbà tó wá gbé e dé àwò pẹ̀lú kí leléyìí bó lè yàn á ṣe lọ́múláyà látọ̀hún wọ́n bá bímọ gan-an kó tó di pé yóò mọ lọ́múláyà lóde ayé ó gbọ́dọ̀ ti mọ̀ tó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún méjìdínlógún àbí mẹ́tàdínlógún àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó di pé yóò mọ̀ lọ́mú èyí tí wá jẹ́ tí òun gbé ọmú wá wọ́n láwọn fọkàn kéjì àwọn gbalẹ̀ aláwo lọ ṣùgbọ́n wọ́n ní pé abiyamọ òdi ọ̀run òun ni mọ́jẹlẹ́rìí ṣe wípé ọmú gbá ẹ̀yà rẹ̀ abiyamọ òdi ọ̀run ni ó sì tún ní ìkòkò ooru kan omi tó wà nù rẹ̀ omi ògùn ni wọ́n pè ẹni tí a bá ti fún ní omi yìí mu gbogbo àìsàn káìsàn tó bá ń ṣe pátápátá gbogbo rẹ̀ pátá ni ó san ṣé o ṣe tán láti fẹ́ ẹ ọ̀kẹ́rẹ́ ni mo ṣe tán ẹ̀wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ kò burú ó ti di ṣíṣe ọba ló nílẹ̀ ọba ló làṣẹ ó fẹ́ mọ́jẹ lẹ́wì kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ẹ gbogbo ẹ̀yin tẹ̀ wà lórí ètò gbogbo yín ni mo rí o ẹ̀gbọ́n mi àdìgún àdìgún kọ́ kò sí òkú gbogbo ìgbà ọkọ pẹ́yẹmí bàbọ̀ báyẹmí mo dúpẹ́ púpọ̀ fún àtìlẹ́yìn Mr Abiodun Ọlálẹ́kùn Eh, Abiodun Ọlálékan Adéjọkẹ́ ó dàbí obìnrin ìyá wa ẹ má bínú mo kí Mr Ọmọtọ̀ṣọ́ Ayọ̀bámi Azeez ẹ ṣe wọ́n ní ká ẹ bá wa ṣí ètò yìí ẹ bá wa ṣí ààrẹ ó kárí ilé kó kárí oko ẹ ṣákìlọ́ ọmọ ògún ọ̀rọ̀ kin àgbẹ̀bí bàbà ìtàn ṣákì tá à ń sọ yìí ó ní bó ṣe jẹ́ ọba ọ̀kẹ̀rẹ̀ ó ti fara mọ́ pé òun ò fẹ́ mọ́jẹlẹ́wì pẹ̀lú gbogbo àléébù tó ní wọ́n sì fọ̀rọ̀ sí i ìgbà tó wá dé ìgbà náà mọ́jẹlẹ́rù ṣe àbẹ̀wò sí ààfin ọ̀kẹ̀rẹ̀ nígbà tí mọ́jẹlẹ́rù dá ààfin ọ̀kẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ kí ló ṣẹlẹ̀ láàfin ọ̀kẹ̀rẹ̀ ẹ gbọ́ gbogbo rẹ̀ lájọ sọ fúnra wa lálẹ́ yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà ẹ lè kàn sí wa ẹ bá wa dòwò pọ̀ kí ẹ dolówó kẹ́ ẹ dọlọ́lá ìrọ̀rùn ló bá dé ẹ̀rí owó tó ga ni lára ṣe àbẹ̀wò sí ààfin ọba ọ̀kẹ́rẹ́ tilẹ̀ ṣákí ẹ má gbàgbé ọba ọ̀kẹ́rẹ́ tilẹ̀ ṣákí ó ti níyàwó méjì nílé tẹ́lẹ̀ o ṣe rí àwọn ìyàwó méjèèjì wọ́n ti bí ọmọ wọ́n bímọ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan gbèyàn àjà àwọn jẹ́ àwọn méjèèjì kò séyìí tó bí ọmọ ọkùnrin nínú wọn ẹ sì mọ̀ pé àpọ́nlé ò sí fún ọba tí ò lárẹ̀ mọ́ bí Mọ́jẹlẹ́bí ṣe wọ ààfin ọba ẹ̀mọ̀rọ̀ olórogún ni wọ́n ti ń ṣe ẹ̀ tá ni tá ń lò lóru àyà tá ń lò lọ́mú jìwọ̀wọ̀ làwọn ìyàwó méjèèjì ni wọ́n ti ń ṣe kọ́lọ́ kọ́lọ́ kọ́lọ́ pé bóò ló ti jẹ́ ilé olórogún ẹ̀mọ̀ pélé ariwo kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà mò ń bọ̀ òun ò tí dé. káyé mọ́ ti wá o. gẹ́gẹ́ bá a ṣe ń bètò wa lọ wọ́n ti ń pè wá sórí ètò ẹ ẹ ríṣẹ́ hello. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò hello. ta ló ń bá wa sọ̀rọ̀. bí alágbẹ̀dẹ ọ̀bá rọwọ́ ọmọ fínáfínà fín. ẹ rí i gẹ́gẹ́ bá a ṣe ń bọ̀rọ̀ yìí lọ mọ́jẹ́lẹ́wì ó ṣàbẹ̀wò sí ààfin ọba ọ̀kẹ́rẹ́ tilẹ̀ ṣakí ìgbà tó débẹ̀ kí ló ṣẹlẹ̀ bó ti wà ààfin àwọn olórogún wọn ti ń kọ́ fọ́lọ́ wọn ti ń ṣe fọ́lọ́ ó wá dé ó rápálá ó dọ̀dọ̀ kábíyèsí ó ní kábíyèsí kádé ó pẹ́ lórí kílẹ̀kẹ̀ ó pẹ́ lẹ́sẹ̀ inú ọba náà dùn inú ọba dùn pé hello ẹ káàbọ̀ sórí ètò. ẹ̀lẹ́ o. ẹ ti wà lórí ètò ni o kí lorúkọ yín bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀. àgbàdo <laughs> ètò ni o. ẹ̀gbọ́n mi àdìgún. àwa tí ń bẹ̀rẹ̀ ló àdìgún ló ń sọ̀rọ̀. ẹ̀gbọ́n mi àdìgún ọkọ pẹ́yẹmí owó bàbá báyẹmí. àwọn ọmọ ọba lọ. ẹ máa bá wa lọ ẹ̀mí yóò gun ẹ̀ ní kánjú kú ọlọ́run ó gbà fún yín o. àṣẹ àṣẹ. ẹ ẹ ní ṣìbí o ní ṣìṣọ o. àṣẹ àṣẹ. ẹ ṣe púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. ìgbà tó o ẹ bá wa ṣe àìkú ó da ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Yeah gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ ẹ̀gbọ́n mi àdìgún ọkọ pẹ́yẹmí bàbá báyẹmí ẹ̀mí rẹ̀ ó gùn ìgbà tí ọ̀kẹ̀rẹ̀ lu Ṣakí tí mọ́jẹlẹ́wì dé ààfin ọ̀kẹ̀rẹ̀ lu Ṣakí wọ́n béèrè ọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tí àwọn òbí mi sọ fún yín nípa ọmú gbáàyà mi ọ̀run ni mo ti gbé e wá àtìgbà tí wọ́n ti bí mi ló sì ti wà bẹ́ẹ̀ kábíyèsí ni kò burú èmi ni mo ní mo nífẹ̀ẹ́ rẹ gbogbo ohun tó o bá sì gbà ó ti di tèmi gbogbo àléébù ara rẹ ó ti di tèmi ó bá ní ẹ kábíyèsí ó dá ẹ wo ọmọ ọ̀hún bó ṣe rí mọ́jẹ̀lẹ́rìí bá tú kàsàkàsà sílẹ̀ <laughs> mọ́jẹ̀lẹ́rìí tó ẹ̀rù lẹ̀ kábíyèsí rí kábíyèsí pariwo ògún lákàáyé o ó ní kí leléyìí ó lọ́mú ni ó ní ọ̀wá gbọ́ ìwọ ọ̀kẹ̀rẹ̀ ó mọ̀ pé o ti rí mi tán n ò ṣe mọ́ òsì ń bẹ̀ o o sì gbọ́dọ̀ fẹ́ bó ara bú mi lábẹ́ bó ṣe lè wù kó burú tó ẹ̀ṣẹ̀ yòówù tí ń bá àṣọ èèwọ̀ mi ni pé ò gbọ́dọ̀ fébú ara bú mi ọ̀kẹ̀rẹ̀ ló ṣakí lòun gbọ́ ó ní aya mi náà ní ọ̀ kò síbi tí wọ́n tì ọ́ sí mo sì ṣèlérí fún ọ pé èmi ọ̀kẹ̀rẹ̀ ló ṣakí n ò ní fèébú ara bú ọ ẹ rí ó ní èmi ọ̀kẹ̀rẹ̀ ló ṣakí èmi náà lè wọ tèmi èèwọ̀ tí mo ní òun ni pé ó láṣọ agbára mi kan tí mo bá lọ ojú ogun tàbí tí mo lọ tí mo ṣiṣẹ́ ọdẹ lọ mo láǹfààní àti gbé e sínú ọ̀run kó òòrùn máa ta sí òjò nìkan ni ò gbọ́dọ̀ pa á hello. hello ẹ kú ètò. ẹ káàbọ̀ sórí ètò orúkọ yín níbo lẹ ti ń pè wá. a gbádùn ètò yín o. ẹ ń gbádùn ètò wa ọlọ́run ó nífẹ̀ẹ́ yín náà. ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ o. àmì àṣẹ. ètò ìyá di ńlá lágbára ọlọ́run o. àṣẹ ibo lẹ ti ń pè wá ìyá wa ìkọ́ni láti pè o. fún pé ẹ pè wọlé láti orílẹ̀-èdè Odùduwà tó ráwà ìṣe ọmọ Nàìjíríà ẹ jẹ ẹ̀bùn káàdì káàdì pè tó bá ti di ẹ̀yìn ètò kẹ́ẹ̀pẹ̀ wá kẹ́ẹ̀gbẹ̀gún yín. ẹ ṣe o àdópẹ́ púpọ̀ lọ́wọ́ yín. ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ o. àṣẹ àṣẹ ẹ̀bùn ìyá wa tó pè wọlé àdúpẹ́ lọ́wọ́ yín ọ̀kẹ̀rẹ̀ ló ṣakí ó ní tí n bá sáṣọ agbára yìí síta obìnrin ò gbọ́dọ̀ fọwọ́ kàn án bẹ́ẹ̀ sì ni òjò ò gbọ́dọ̀ pa á obìnrin ò sì wọlé agbára mi obìnrin ò gbọ́dọ̀ wọlé agbára mi mọ́jẹlẹ́wì ni mo ti gbọ́ èmi náà ṣèlérí fún ọ pé èmi mọ́jẹlẹ́wì èmi mọ́jẹlẹ́wì wọn ò ní ṣe wọn ò ní ṣe nǹkan tí ò bá fọwọ́ sí gbogbo èèwọ̀ rẹ yìí wọn ò ní rúfin wọn ò ní bá wọn fa wàhálà lórí wọn ò ní jẹ́ kí wọn ò ní wọlé agbára rẹ wọn ò sì ní fọwọ́ kan aṣọ agbára rẹ èyí dìmùlẹ̀ ó dàṣẹ ọ̀kẹ̀rẹ̀ ìlú Ṣakí ó ṣègbéyàwó mọ́jẹlẹ́wì ayé gbọ́ ọ̀run mọ̀ gbogbo orí ládéládé orí lóyèlóyè ló péjú síbẹ̀ jagunjagun kan bẹ ní ìlú Ṣàbẹ̀ nígbà náà ògbójú ọdẹ nígbà òrùmọlẹ̀ ni wọ́n tún ti ń pè wá. hello. ó pè wọ́n yẹn hello. ẹ káalẹ́ o. ẹ jẹ́ bá wa tẹ kíní fóònù yín ẹ kúrò níbi tí fóònù tẹ fi ń wo prógrámù wa. hello. hello. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. orúkọ yín bo lẹ ti ń pè wá. àṣẹ ọmọ bọláyé ló sọ. BJ. ó ṣègbéyàwó mọ́jẹ lẹ́sìn méje olú ọmọ olú ọmọ gbogbo ẹ̀ka alẹ́ ẹ̀gbọ́n mi dáadáa ayọ̀ yóò ní ìbàjẹ́ ibo lẹ wà tẹ́ tí ń gbọ́ wa báyìí. ìlú Libya ni wà títí gbọ́ yín o. orílẹ̀-èdè Libya lẹ ti ń gbọ́ wa àbẹ́ẹ̀rẹ̀ ẹ̀wọ̀n sí ọlọ́wọ́ wa bó ṣe ń sọlá wọ́n tún gbọ́ wa láti orílẹ̀-èdè Libya wọ́n gbọ́ wa káàkiri àgbáńláyé Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àyọ̀yàn ní dìbàjẹ́ ẹ ṣe fún pípẹ́ tẹ pè wá o a mọ̀ lóore ẹ máa bá wa lọ ìtọ́pọ̀nlẹ̀ táwa náà sọ fún yín ẹ ṣe púpọ̀ púpọ̀ mo dúpẹ́ mo dúpẹ́ pé òkú mo dúpẹ́ pé ọ̀sà bj ló pè mí òlú ọmọ owó ọkọ ọmọ ní kejì mo kí yín ẹ ṣe púpọ̀ púpọ̀ ẹ kú àtìlẹ́yìn yín lẹ́yìn eléyìí jagunjagun kan bẹ nílùú sábẹ́ ní ìgbà náà olóògùn bíi àpáàrà ògbójú ọdẹ nígbà òrùmọlẹ̀ ni ó wá gbéra lọ́jọ́ kan ó wọnú gbọ́dọ̀ ó fẹ́ lọ jẹ́wé tí ó fi jó òògùn ìgbà tó débi tí ó ti já ewé ó já ewé tó fẹ́ fi jó òògùn bó ṣe kọjú sẹ́yìn ẹ pé kí ló rí ló bá rẹ́rìn tí ń bọ̀ wá. Ah, ah kò síbọn kò sádà bó ọlọ́dẹ ìyá ti ṣe tí ó fi perin ògbójú ọdẹ nígbà òrùmọlẹ̀ lọ́dẹ tá à ń wí yìí ó bá mú ọwọ́ rẹ̀ ó bá fi ó mọ́wọ́ rẹ̀ ó fi sífìlà lórí ọdẹ yìí sífìlà lórí ó fi dé erin lójú àfiwọ̀ lérin bá wó yorùbá lágbára sẹ́ẹ̀ gbogbo àwọn tó ń ṣe tí wọ́n ń bẹ̀rù nípa ọ̀rọ̀ àwọn dáràndáràn ẹ fọkànbalẹ̀ ìmọ̀jìnlẹ̀ ń bẹ ńlẹ̀ yorùbá gbogbo aráàlú péjọ bìbà pé ah ọdẹ afífìlà péré ọdẹ afífìlà péré lélẹ̀ fìlà lásán ló fi péré èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàpọ́nlé ẹ̀ wọ́n ń kì í tìlù tìfọn àpọ́nlé yìí pọ̀ ń pé ọdẹ afífìlà péré ṣùgbọ́n gbà tí ó di ọjọ́ kejì tí bàbá yìí bá ń bọ̀ àwọn èèyàn á yà sọ́tún wọn á bẹ́ yà sósì wọn á yà káàkiri káàkiri káàkiri wọn á à èyí tó fi fìlà périn ṣé ò ní fọwọ́ lásán pààyàn. ẹ̀yin tí ẹ̀ ń pè sórí ètò ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù fún wa díẹ̀ tó bá tó àkókò á ṣe ojú òpó sílẹ̀ pátápátá kí a lè gbádùn ara wa dáadáa. baálẹ̀ bá pe ọdẹ ó ní òyò gbọ́ àsìkò tó o wà yìí ó fìlú yìí sílẹ̀ fún wa torí ẹ̀rù rẹ̀ ń bà wá kó má di pé ó tùlù mọ́ lórí ọdẹ ìwà gbéra ó lọ sí ọ̀dọ̀ ọwá àjẹ̀ṣà ọwá alẹ́ṣà ọba ìlú ìjẹ̀ṣà ó ṣàlàyé ó kóró ó ní ọ̀dẹ ibẹ̀ lòwe kan ti jẹyọ tó ní ọ̀dẹ afìfìlà périn ọjọ́ kan iná nìyí mọ ọjọ́ tó ti fi fìlà périn òun ló ti ní ìbọn ọjọ́ kejì báyìí ó ti da pààyàn nù ṣùgbọ́n ọba ọwá alẹ́ṣà kò gba ọ̀dẹ afìfìlà périn ó ní kó rìn jìnnà síwájú ṣùgbọ́n dẹ̀ ìwá gbéra ó lọ ó dé ìlú Ṣakí lọ́dọ̀ ọ̀kẹ̀rẹ̀ ọ̀kẹ̀rẹ̀ gbà á tọwọ́ tẹsẹ̀ ẹ̀yin tẹ̀ ń bá fọkàn bá ètò yìí lọ ní àbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n dífá fún ọ̀kẹ̀rẹ̀ ìlú Ṣakí bàbá tó ṣe àtọ̀nà rẹ̀ wá sáyé tí olódùmarè máa ràn sí i ó dífá fún un pé kó rúbọ torí oore ńlá kan ń bọ̀ oore tí ó wọlé tọ̀ wá wípé àjálù kan sì tún bọ̀ ṣùgbọ́n kó rúbọ èṣù láàlú nítorí kájálù náà má bàa ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀kẹ̀rẹ̀ òrúbọ yìí tẹ́ ẹ bá ń fọkàn bá wa lọ ọ̀kẹ́rẹ́ tulẹ̀ fún ọdẹ afìfìlà périn òun náà múlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ẹ wò ó mo ti sọ fún yín pé ìtàn tẹ́ ẹ bá gbọ́ lọ́dọ̀ tiwa kì í ṣètàn wọn ní wọn pé ẹ lọ gbá rìsáàṣì ẹ̀ àti àti rìnrìn àjò lórí rẹ̀ àti àti wá dáadáa hmm, bó ṣe jẹ́nu lápá àbẹ̀wò ẹ jẹ́ ká máa fi ọkàn bára wa lọ lórí ètò yìí ká tún gbà sí alára díẹ̀ ká sáré sẹ́yìn. ṣẹlẹ̀ ó lágbára ẹ mọ̀ pé Mọ́jẹlẹ́wì ti wà ní ẹ̀ẹ̀dẹ̀ ọ̀kẹ̀rẹ̀ wọ́n ti ṣègbéyàwó rẹ̀ ní ṣùlọ́kà àwọn orogún rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbógun tì í wọ́n ń gbógun ti Mọ́jẹlẹ́wì ọjọ́ kan ọ̀kẹ̀rẹ̀ pe ìyáálé ó pe ìyàwó ó sì pe Mọ́jẹlẹ́wì náà orúkọ ìyáálé a máa jẹ́ Ajíbíkẹ́ òun la ya àkọ́kọ́ tí ọ̀kẹ̀rẹ̀ lu Ṣakí fẹ́ ó bí ọmọ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kò bí ọmọ orúkọ ìyàwó ẹlẹ́ẹ̀kejì a máa jẹ́ látòyè èyí náà bímọ ó bí ọmọbìnrin lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kò bí ọmọkùnrin wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun ti ọ̀kẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun ti mọ́jẹlẹ́wì wípé ìyàwó tuntun ẹ mọ̀ pé bọ́kọ bá sì fẹ́ yàwó tuntun àwọn ìyàwó tilé wọn ò ní rójú rẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà ti rí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun tì í hmm, ogun yìí le púpọ̀ wọn a máa fi gbá ìyà lẹ́yìn rẹ̀ wọn aburú lójú rẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ lẹ́wì àṣebí ẹni tí tí ò rí nǹkan kan á fọ̀rọ̀ síkùn bí àgbà yóò wà dẹ̀mọ́ bí ológbò baálẹ̀ ilé ń pe atúrí baálẹ̀ ilé ń pe nínú ìtàn yìí ọ̀rọ̀ tiẹ̀ náà jẹyọ ní àkókò yìí tí wọ́n wà nídìí ayò tí wọ́n ń tayò wọ́n ń ṣeré ọwọ́ baálẹ̀ ilé ń pe ó ní wọ́n fi yí ọ lónìí pé ìgbà wúwo jàwó lọ ẹni tí wọ́n jọ ń tayò ní baálẹ̀ bó o ní gbá ìgbá tá a fi ń bomi tí ó ṣe awúwo ju àwo lọ àbò wúwo ju gbá lọ ọ̀rọ̀ yìí dàríyànjiyàn láàrin wọn baálẹ̀ wa ní tó bá di òwúrọ̀ ọ̀la wọ́n fi yí ọ pé ìgbá ó wúwo ju àwo lọ ẹ kó kóńdó ẹ kó kùmọ̀ kẹ́ ẹ wá bá mi nílé tẹ́ ẹ bá dọ́dọ̀ mi tí gbá ò bá wúwo ju àwo lọ kẹ́ ẹ lù mí pa ìgbà tó dàárọ̀ ọjọ́ náà àwọn ìlú kó kóńdó wọn kó kùmọ̀ ó dilé eléèpé wọ́n ní baálẹ̀ àti o wọ́n mú gbá sílẹ̀ wọ́n máwo sílẹ̀ wọ́n ní wọ́n kò fẹ́ni àkọ́kọ́ kí ló wúwo jù nínú gbá àtàwo wọ́n ní àwo ló wúwo jù gbá lọ èèyàn bíi mẹ́rin sọ bẹ́ẹ̀ wọ́n bá kókù mọ̀ wọ́n kó gbó baálẹ̀ baálẹ̀ ni à kìí ṣe gbá eléyìí ni mò ń wí ìgbà tútù ni ìgbà tí wọn ò tí ì wá tinú rẹ̀ à baálẹ̀ ò sọ̀rọ̀ ibẹ̀ lògbé kan ti jáde wá tó fi di pé àìfọ̀rọ̀yérọ̀ ló pa baálẹ̀ ilé ìpè ká má dé ìnà tẹ́ ẹ̀ bá gbàgbé òkò ń bẹ nírèsé tí wọ́n ti fi ṣe ẹnubodè tálàfin ní kó dúró sí torí tógun tápà bá fẹ́ wá àwọn tápà wá gbìyànjú wọ́n fẹ́ kógun wọ́n fẹ́ kógun wọ̀lú ọ̀yọ́ wọ́n máa ń fi bá lọ́dọ̀ onírèsé òkò wọ́n wá gbagbáni lọ́jọ́ náà lọ́hùn wọ́n ti sanwó fún onírèsé ṣùgbọ́n ọmọ rẹ̀ kò mọ̀ ìgbà tí wọ́n wá dé tí wọ́n fẹ́ gbagbá ọmọ bẹ̀rẹ̀ sí ní bá wọn jìjàkadì pé tẹ́ ẹ̀ bá kówó lẹ̀ wọ́n láwọn ti sanwó fún bàbá rẹ̀ ìgbà tí bàbá yọjú ó ní wọ́n ti sanwó àwọn ará tápá ní à kí ló ṣe ọ́ tóun wò bí ará ọ̀yọ́ àbárò ọ̀yọ́ ni ọ́ ká bẹ̀rẹ̀ ogun látòrí rẹ̀ òun lè ṣe ní wọn ṣọ̀yọ́ o òun ṣọ̀yọ́ ńbo ni ọ́ ó ní tápà lòun tápà bíi tìbò ọ̀ọ́fà nẹ́nẹ́ torí àwọn tápà wọn a máa fa nẹ́nẹ́ sẹ́nu ó ní à ṣe é rí i ohun tí ò jẹ́ fa nẹ́nẹ́ ni pé tí wọ́n bá bí mi mo máa ń kú ó wá rọ́pa fún wọn lóríṣiríṣi torí àkókò wa a lè sọ gbogbo rẹ̀ tán wọ́n fi wọ́n nígbàgbọ́ lóòótọ́ pé ará tápà òní onírèsì wọ́n ní tó bá di ọjọ́ mẹ́ta òní àwọn ń kógun lọ sílùú ọ̀yọ́ bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe lọ tán láìpẹ́ rárá onírèsì ránṣẹ́ sí aláàfin wípé ogun tápà ń bọ̀ o àwọn tápà ń kógun bọ̀ wá o ọ̀rọ̀ yìí ń bò mí aláàfin pàṣẹ pé kó ní ọ̀pọ̀ èèyàn ti wà ní àdúgbò tó nírèsé wà yìí ibẹ̀ ti tẹ́jú ó ti fẹ̀ ìṣe ibi tí wọ́n ti ṣe ìgbòho bẹ́ẹ̀ ni aláàfin ní kí onírèsé ṣígun fún àwọn ogun kí wọ́n sì kógun kojú tápà olóòdẹ ìlú ọ̀yọ́ nígbà náà lọ́hùn ọ̀kẹ̀rẹ̀ ìlú ṣakí wọ́n jọ dìde ogun wọ́n jagun wọ́n ṣẹ́gun tápà wọ́n ṣẹ̀wọlẹ̀ pátápátá kò tún pẹ́ sí àkókò náà ogun bàrùbá náà ń dà wọ́n láàmú lọ́yọ̀ọ́ ní àkókò tá yìí ogun ọ̀yọ́ náà tún gbéra ogun ìbàrùbá tún gbéra wọ́n wọ ìlú ọ̀gbọ̀ọ̀rọ̀ wọ́n kó ìyá mọ́jẹlẹ́wì àti bàbá mọ́jẹlẹ́wì ó dòkun ẹrú ìjẹ́ wọ́n kú síbẹ̀ ni kí ló ṣẹlẹ̀ ìgbà tí wọ́n débẹ̀ gbogbo ẹ̀ la fúnra wa gbogbo ẹ̀yin tẹ̀ bá wa ṣe ètò yìí dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tí ẹ bá fẹ́ polówó ọjà ẹ lè. ayé mọ́ ti wá o. lábàáyé mọ́ ti wá ogún mọ́ ṣe bá wa jà o. òṣèkèlè. lákàáyé mọ tiwa ogun mọ ṣe bá wa jà o ogun mọ ṣe bá wa jà lákàáyé mọ tiwa dúpọ. mọ́jẹlẹ́wì ń bẹ láàfin ọ̀kẹ̀rẹ̀ kò mọ ohun tó ń lọ ní ìlú ọ̀gbọ̀rọ̀ ọ̀gbọ̀rọ̀ pé mọ́jẹlẹ́wì pé ọ̀kẹ̀rẹ̀ ó ní baálé mi kábíyèsí kádé ó lórí ọ̀rọ̀ kan ló ń jà lódò nísàlẹ̀ ẹkùn mi tí mo fẹ́ bá yín sọ lórí ọ̀rọ̀ àwọn ìyáálé mi tí wọn ò bí ọkùnrin ṣe bẹ́ẹ̀ mọ̀ pé omi tí ń bẹ ní ọwọ́ mi tá a bá fún wọn lómi yìí mu wọ́n bọ́kùnrin ọ̀kẹ́rẹ́ ní kò burú ó yá pé wọ́n wá ó pe àwọn méjèèjì wọ́n fún wọn lómi mu wọ́n lóyún wọ́n sì bímọ wọ́n bọ́kùnrin àbíró wọ́n bóbìnrin àbíyè hey ọ̀rọ̀ yìí ń bò mí ṣé gbàgbé ogun ti kó ìyá mọ́jẹlẹ́rì pẹ̀lú bàbá rẹ̀ ní ìlú ọ̀gbọ̀ọ̀rọ̀ oko ẹrú ni wọ́n wà wọ́n dà wọ́n síbáṣíbó wọ́n ń dà wọ́n báṣibàṣi ọmọ ọ̀kẹ́rẹ́ obìnrin tóun ti dàgbà díẹ̀ ó gbọ́dọ̀ àwọn àgbà lọ pé wọ́n ní tá a bá dàgbà máa ń yógun jà ní ọ̀kẹ́rẹ́ ti jọba ó tún jagun ìṣọdẹ kí wọ́n bóun bá bàbá àwọn sọ̀rọ̀ kó yé jagun mọ́ kó fọwọ́ ọ̀dà lélẹ̀ kó sì ní agbájá àwọn àgbààgbà pé ọ̀kẹ́rẹ́ ọ̀kẹ́rẹ́ lòun ò ní jagun mọ́ ó sì ṣèlérí fún wọn ìgbà tó yá nínú àwọn tí wọ́n jọ kó ìyá Mọ́jẹlẹ́wí àti bàbá rẹ̀ lẹ́rú ẹnìkan mórí bọ́ lóko ẹrú ó sì mórí lé ìlú Ṣakí lọ́dọ̀ ọba Ọ̀kẹ̀rẹ̀ bó ṣe débẹ̀ Mọ́jẹlẹ́wì ló kọ́kọ́ rí ó bá ṣàlàyé fún wọn Ọ̀kẹ̀rẹ̀ ìlú Ṣakí bá tún gbàṣọ ogun o nìlú ló pọlápọlá ojú ogun gbóná jẹyinjẹyin Ọ̀kẹ̀rẹ̀ fọmọ ogun lẹ́yìn ojú ogun yá ọgbà tí ọ̀kẹ́rẹ́ ń lọ aṣọ agbára ọ̀kẹ́rẹ́ tí obìnrin ò gbọ́dọ̀ fọwọ́ kàn ń bẹ níta lórí okùn o <laughs> kí ló ṣẹlẹ̀ ó lágbára pọ̀ ọ̀kẹ́rẹ́ gbéra ó wọ ibi tí àwọn ogun bàrùbá tó ti kó ìyá mọ́jẹlẹ́wì àti bàbá rẹ̀ ó wọ bẹ́ẹ̀ ó sì gbà wọ́n méjèèjì sílẹ̀ bó ṣe gbà wọ́n ó fẹ́ máa lọ sílé ìgbà tó fẹ́ máa lọ sílé ó rí i pé òjò ti ṣú hmm. ká tó parí ibi títọ̀ ń lọ kábíyèsí aláàfin ọ̀yọ́ ó ríṣẹ́ ribiribi tí onírèsè ń ṣe ó wá wò pé kóun fi ẹ̀mí ìmoore hàn kóun fi ẹ̀mí ìmoore hàn sí i ó ní kí wọ́n kó ẹrú kí wọ́n kó lọ fún òǹkò tí ń ṣe onírèsè kó mẹ́yìn tó bá ti wù nínú rẹ̀ wọ́n bá kó ẹrú wọ́n kó lọ fún onírèsè onírèsè ní kí ọmọ òun kó mú méjì nínú ẹrú yìí bàbá rẹ̀ ní kó mú tọwọ́ ẹ̀yìn tó ní lala lẹ́nu méjì ọmọ nírọ́ àwọn tí ò ní lala lẹ́nu lòun ò mú ó sì mú wọn ó ní kí kó ẹrú tó kù kí wọ́n rè kó fáláàfin ìgbà tí wọ́n lọ tán òkó bínú sọmọ rẹ̀ wípé èyí ti ṣe tó fi jẹ́ pé mo ní kó mẹ́rú kan ìgbà tó jẹ́mi wọ́n kẹ́rú wá fún tó wá ń sọ fún mi pé kan ló fẹ́ mú ọmọ òkó wá ń jẹ́ kó yé pé bàbá mi wọ́n ní àwọn ẹrú tó bá ti ní lala lẹ́nu wọn èsì ẹrú gidi wọ́n mọ̀ sùn ni wọn ò ní ṣiṣẹ́ òkò ní á ah, ọmọ mi orí yìí sọ ìyún ni pé ẹrúkẹrú àbìlàlà lẹ́nu ọ̀rọ̀ tó wá sọ lónìí ń jẹ́ kó máa wà nínú ìgbésí ayé mi tí ó sì ní parẹ́ láéláé nígbàkúgbà tẹ́ ẹ bá ti fẹ́ kì mí kẹ́ ẹ máa kì mí pé òkò òrèsé ọmọ wòyíra kó o má ba ààrẹ ẹrúkẹrú torí pé ẹrúkẹrú àbìlàlà lẹ́nu ibẹ̀ lórí kì ń tún ti jáde wá òjò ṣú bìrìbì aṣọ agbára ọ̀kẹ́rẹ́ ń bẹ níta kí ló ṣẹlẹ̀ bó o láti ṣe obìnrin ò gbọ́dọ̀ fọwọ́ kàn wọn ò gbọ́dọ̀ wọlé agbára rẹ̀ ọ̀kẹ́rẹ́ ò sì mú egbé tí ó gbé e délé lọ́wọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ bó o ni wọ́n ti ṣe ọ̀rọ̀ náà lágbára pọ̀ ẹ̀já àjọ yẹ̀ wò. ọmọ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ní pópó olúmọ àfi bàbá mi ṣàgàdà lẹ́rọ bẹ́ẹ̀ mi rè ọbẹ̀ rẹ̀ mo kú dọ́gọ́jì ọ̀dọ̀ wọ́n gógó ọmọ ọ̀rọ̀ wọ́rọ̀ bí alágbẹ̀dẹ ọba rọwọ́ ọmọ fínà fínà fínà bí alágbẹ̀dẹ ọba fínà tọlọ́kọ́ta ládàá wọn mọ̀ fún sọ́nà o. ìrẹ̀nímọ̀gún ni mí ọmọ àwùsẹ̀ ejígbọ́jọ́ ọmọ awórin tún rin rọ ìrẹ̀nímọ̀gún ará alágbẹ̀dẹ àgbẹ̀dẹ ni mí ẹ má jẹ́ tí ì lọ bẹ̀ wù. gẹ́gẹ́ bá a ṣe ń bètò wa lọ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà ẹ bá wa dòwò pọ̀ kájọ ògùngbà owó tí ò gani lára owó péréte náà ni bá wa dòwò pọ̀ kájọ ògùngbà jẹ ọ̀kẹ́rẹ́ wòkè ó ní ìyá bàbá wọn ò ní lè tẹ̀lé yín dé ìlú ọ̀gbọ̀rùn ṣùgbọ́n àwọn ọmọ ogun mi ó sì yín délé wọ́n ti ṣẹ́gun tápà wọ́n ti ṣẹ́gun gbàgbá ọ̀kẹ́rẹ́ wòkè ó ní à wọn ò mégbé mi lọ́wọ́ ọ̀kẹ́rẹ́ loká ó bẹ̀rẹ̀ sí ní loká nọ̀kù kí ni wọ́n ń pè ní kánọ̀kù agbára àwọn baba ńlá wa ni bí wọ́n bá fẹ́ rin ọ̀nà tó jì kánọ̀kù yìí ni wọ́n lò ibi tó bá yẹ kí wọ́n rìn lọ́jọ́ mẹ́ta wọ́n lè rìn láàrin wákàtí méjì péré ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá ló débẹ̀ o wọ́n jẹ lẹ́mìí wá jáde ó wò ó pé aṣọ agbára ọkọ mi rèé níta yìí àti àṣẹ òjò sì gbọ́dọ̀ pa á gbogbo àwọn ìyàwó tó kù náà pé bíríkótó wọ́n jẹ lẹ́mìí mú igi ó fi gbé aṣọ agbára ó kọ̀ èsì ilé agbára ó fi gbígbé sínú ilé agbára agbára ò bàjẹ́ kò fọwọ́ kàn kò wọlé agbára ọ̀kẹ́rẹ́ lo kánò kò délé òjò tí bẹ̀rẹ̀ kò táṣù agbára níta yé iná wọlé fẹjú tóótó ọ̀kẹ́rẹ́ bínú ó ń bínú ojú rẹ̀ ń yọná etí rẹ̀ ń yọná ẹnu rẹ̀ ń yọná ẹ̀yin obìnrin yìí ṣé ẹ fẹ́ bà tèmi jẹ́ ni ẹ fẹ́ pa mí láì tọ́jọ́ tá ń káṣọ agbára mi gbogbo ìlú mi jìjìjì gbogbo àwọn ìyàwó ń gbọ̀n wọ́n ń gbọ̀n jìnnìjìnnì wọ́n ń sá kíjokíjo kò sẹ́ni tó lè sọ̀rọ̀ pé mọ́jẹ́lẹ́wì ni ó bá ní pé ó dáa tó bá wá rí bẹ́ẹ̀ ẹni tó káṣọ agbára mi wọ́n pa á ó kọjú ìbọ̀dà ìyálé tí jẹ́ ajíbìkẹ́ ìyálé ní èmi kọ́ o ìyàwó òsì tó o fẹ́ ló káṣọ agbára rẹ ẹ gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ wọ́n jẹ lẹ́wìn ìyàwó òsì ń o wọ́n jọ wà ń bẹ̀ tí wọ́n fi gbáṣọ agbára wọlé àmọ́ wọ́n ti dà á sí i lára ọ̀kẹ́rẹ́ bínú sí mọ́jẹlẹ́wì ó ní tí mo sì so èèwọ̀ mi fún ọ pé aṣọ agbára yìí ò gbọ́dọ̀ fọwọ́ kàn án bẹ́ẹ̀ sì ni ò gbọ́dọ̀ wọlé agbára mi oṣù èèwọ̀ rẹ fún mi wọn ò dalẹ̀ rẹ̀ ah wọ́n pa ọ́ ni lónìí ló kú kò ní dọ̀la ọ̀kẹ́rẹ́ bá kọjú bọ̀dà mọ́jẹlẹ́wì àfi gbàù òyìnbọn mọ́jẹlẹ́wì dúró re ẹ̀mọ́ tó lóyìnbó bá ní ó stand wẹ̀ ó dúró re <laughs> ẹ̀mọ́ pálágbára èèyàn ní mọ́jẹlẹ́wì ó níwọ̀ ọ̀kẹ́rẹ́ níwọ̀ obìnrin burúkú ọlọ́mú jìwọ̀wọ̀ jíwọ́wọ́ ọlọ́múwọ̀njọ̀ wọ́njọ́ ọlọ́múdọ̀họ̀mì dọ́họ̀mì ha ìwọ mọ̀jẹ̀lẹ́wì rèé ojú mọ̀jẹ̀lẹ́wì yọ̀nà mọ̀jẹ̀lẹ́wì bínú ó bínú tán ó bínú kọlẹ̀ tí ò gbẹ́bẹ̀ mú mọ̀jẹ̀lẹ́wì bínú wọlé ó gbé òrù omi rẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé omi tó wà nú òrù náà omi ògùn ni omi yìí ló fáwọn ìyáálé rẹ̀ mú tí wọ́n fi bí ọmọkùnrin mọ̀jẹ̀lẹ́wì bá gbéra ló bá ń lọ ìyáálé ajíbíkẹ́ tó níyàwó òsì tó o fẹ́ ló káṣọ agbára wọlé òun náà ló kọ́kọ́ kúnlẹ̀ pé baálé mi ti sinú bí wọ́n jẹ lẹ́rù òfàṣọ kan fọwọ́ kan aṣọ agbára yín báyìí ló ti rí báyìí ló ti rí ọ̀kẹ́rẹ́ ní a kò bá sì wádìí ọ̀rọ̀ wọ́n ní pé àbámọ̀ ìṣíwájú ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ni máa ń wà ó lẹ́yìn ọmọdé ẹ tẹ̀lé mọ́jẹ lẹ́rù ẹ̀ máa tọpasẹ̀ rẹ̀ lọ ibi tó bá ti dé kẹ́ ẹ bá mi dá a dúró ó ní ẹ̀rí mò ń bá mọ́jẹ lẹ́rù lọ tí n bá ti rí Mọ̀jẹ̀lẹ́wì n ò ní padà wọ̀lú Ṣakí àwọn ọmọdé dé wọ́n rí Mọ̀jẹ̀lẹ́wì Mọ̀jẹ̀lẹ́wì gbé kòkò kalẹ̀ ó súre pé omi yìí o yóò káàkiri ayé gbogbo èèyàn tó bá sì ti ń fọwọ́ kàn ni ó máa rí ìwòsàn wípé òun ò lè sọ pé torí pé ọ̀kẹ́rẹ́ ṣòun níkà kóun má ṣoore fọ́mọ aráyé mọ́ nítorí pé kí ni nítorí wípé òun ti bá Olódùmarè dá májẹ̀mú wípé oore ni òun máa fi agbára òun ṣe ọ̀kẹ́rẹ́ yíra padà ẹ̀ mọ́jẹlẹ́wì yíra padà ló bá dòdò ìkòkò mọ́jẹlẹ́wì wọlẹ̀ níbẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ìkòkò tí mọ́jẹlẹ́wì gbé kalẹ̀ omi bẹ̀rẹ̀ sí ní ya nínú rẹ̀ omi yìí pọ̀ lómi yìí ń tú lọ ìgbà tọ́kẹ̀rẹ́ ò rí àwọn ọmọdé wọ́n ní mọ́jẹlẹ́wì mà ti bínú dòdò hey dòdò kẹ̀ ó ní wọn ò ní padà wọ̀lú Ṣakí odò tí májẹlẹ́wì dì yìí àjọ lọ ni ṣùgbọ́n mo wá fi sílẹ̀ lónìí ó dègùn ó dàṣẹ gbogbo ọba kọba tí bá ti ń jẹ nílùú Ṣakí kò gbọdọ̀ fojú kan odò ògùn torí pé odò ògùn la máa pe odò tí májẹlẹ́wì dà yìí yàtọ̀ sí èmi ọ̀kẹ́rẹ́ ìlú Ṣakí gbogbo ọba tó bá ń jẹ lẹ́yìn mi kò gbọdọ̀ fojú kan odò ògùn ọ̀kẹ́rẹ́ bá gbéra pé òun ó da odò náà dúró ló bá bọ́ síwájú omi ọ̀kẹ́rẹ́ dàpátá ńlá àpáta yìí tóbi láti dómi lọ́nà omi lágbára pọ̀ wọ́n jẹ lẹ́rìí bá Ṣàngó tàn Olúkòso tún dìde ó sán àrá arábàǹbí àrígbọ́ta ṣẹ́gun Olúkòso ìbà rẹ̀ ó sún àrá àpáta fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ bí ọ̀kẹ́rẹ́ ti ń di àpáta lolúkòso ń fọ́ sí wẹ́wẹ́ ìtàn yìí ló bí odò ògùn wá ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá yóò mọdò ògùn ó wà káàkiri káàkiri àgbáńlá ayé odò ògùn ṣàn kiri ṣùgbọ́n bíi tí odò ògùn tó ti ṣàn wá ní ìtàn yìí ó kọ́ wa pé gbogbo ìwà tí a bá fẹ́ wù ká máa ṣe pẹ̀lẹ́ inú bíbí wọn ò fi iṣẹ́ mi rán ẹ̀dọ̀ fùfù wọn ò bẹ̀rẹ̀ lọ́wẹ̀ adétù abìwà pẹ̀lẹ́ òun ni mo fi iṣẹ́ mi rán ẹ jẹ́ ká mọ̀ ní sùúrù gbogbo nǹkan kọ́ ni agídí ń ṣe wọ́n ti ń pè wá lórí ètò hello hello hello hello àgbàgbà. Ah. tí ẹ bá fẹ́ pè wọ́n ẹ̀gbọ́n mi bọ́lájí olúọmọ ẹ má bínú òrèbété ẹ òrèbété adéyẹmí diamond àlùbáríkà èmi yìí náà làwọn èèyàn mọ̀ sí àfàgbà torí èmi a máa dẹ́rìn pòṣónú ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wa dá sétò àǹfààní wà o láti pè wọlé ìyá wa motúráyọ̀ tajudeen wọ́n ní pé àṣeun fún ìtàn ìlú ṣakí ìmọ̀ bóyá ọmọ ìlú ṣakí ni wọ́n àǹfààní ti wà láti pè wọlé sórí ètò ẹ pè wọlé kẹ́ ẹ bá wa dá sétò ẹ dákun ẹ̀yin èèyàn wa nílé lóko a nílò èèyàn tí ó bá ṣe olùgbọ̀wọ́ ètò yìí àkókò tá a ní kò tó nǹkan káyè lè mọ́ ọ gbà wá láti máa sọ àwọn nǹkan wa tán ọ̀sẹ̀ tó kọjá la bẹ̀rẹ̀ ọ̀tàn yìí hmm, ọ̀sẹ̀ tó kọjá la bẹ̀rẹ̀ rẹ̀ a sì ti parí rẹ̀ lónìí hello. a ti parí ìtàn ìlú Ṣakí ìtàn Àfọ̀njá lókùn tá a fẹ́ mẹ́nubà ṣùgbọ́n tá a bá wojú àgbo wa hello hello ah ojú òpó yìí ó rí bákan hello. hello? tá a bá wojú aago wa a rí i pé àkókò ò fẹ́ gbà wá láyè ṣùgbọ́n ká lè mọ rí àkókò wákàtí kan là ń lò ká lè mọ lo wákàtí méjì ẹ kàn sí wa lórí ẹ̀rọ tẹ́ ń pè sí iná lẹ́tì kàn sí wa láti lè ṣe onígbọ̀wọ́ ètò ká lè mọ lo wákàtí méjì láti fi ṣe ètò yìí ká lè mọ parí àwọn ìtàn tí a bá mú àǹfààní wà fún ẹni tó bá fẹ́ pè wọlé àti ṣe ojú òpó sílẹ̀ báyìí bóyá ẹ fẹ́ polówó ọjà àbí ẹ ní ọ̀rọ̀ kan tàbí méjì tí ẹ fẹ́ bá wa sọ. mo kí Mr. Ọládìméjì ẹ ṣé ẹ kú mi mo kí olóòtú àgbà pátápátá ẹ rí àwọn ará Ṣakí ti wà lórí ètò ìyá wa Motúnráyọ̀ Tajudeen àwọn ọmọ Ṣakí ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà ìyá wa tí àǹfààní bá wà mo fẹ́ kẹ́ ẹ pè mí lórí ètò ìtàn ìlú yín tí mo sọ yìí sanwó rẹ̀ <laughs> ẹ sanwó rẹ̀ fún wa torí ìrìn àjò tá a rìn lórí ìtàn yìí ká tó rí kó jọ ìrìn àjò tó pọ̀ ni àǹfààní wà fẹ́ni tó bá fẹ́ pè wọlé bóyá ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò ni tàbí pé ẹ fẹ́ fún wa lẹ́bùn lórí ètò torí àwọn àwọn èèyàn wa fẹ́ kí wọ́n máa jẹ̀bùn àfẹ́kẹ́tò wa jẹ́ tò ṣá ó yẹ yín ká máa fún wọn lẹ́bùn ẹ mọ̀ pé owó ni wọ́n fi ra dátà ẹni tá a bá lè fún ní dátà ẹni tá a bá lè fún ní recharge card. Mm ṣùgbọ́n ẹni tó bá fẹ́ pè wọlé àǹfààní wà ojú òkú wà ní sísí sílẹ̀. wà ní ronfẹ́ ti mú mi nírí jẹ wà lẹ́dí gbọ́jọ́ ti mú mi ní. àtàyè mọ̀ sí wa ogún mọ̀ ṣe bá wa jà o ogún mọ̀ ṣe bá wa jà látàyè mọ̀ sí wa lùgbọ́. ẹ mọ̀ pé ẹlẹ́pẹ̀ ọdẹ mi etí gbọ́jọ́ ara àlápẹ̀ẹ́dẹ ẹ̀yin ọmọ rẹ̀ mọ̀kún ó ṣe àdúrà kan. àǹfààní wà fẹ́ni tó bá fẹ́ pè wọlé ẹ pè wọlé ẹ bá wa dá sétò bóyá ẹ ní nǹkan tí ẹ fẹ́ sọ lórí ìtàn tí a sọ yìí tàbí nǹkan míì náà àǹfààní ti wà báyẹn pè wọlé o. tó bá ti ṣe àdúrà yìí ọmọ àdúgbò jọ o rè ní mòkún mo ẹ mọ bá mi sàmì àṣẹni torí pé tá a bá ti délé òkú tí mo bá ti ṣe àdúrà rè ní mòkún ẹ mọ sàmì àṣẹni oyè wà ní sọ ayé ọmọ wa ní sọ wádìí ìgbàlà lójú ọdẹ ayé òní sọ gbogbo wa tààrà lójú ọdẹ tọkọtọmọtaya ayé ò ní jẹ́ ká dorí kodò bí ẹ̀rọ afami ìgbà tí dùn yí ọlọ́run ò ní jẹ́ ọtọ́ láyé láyé. aláyé kan ti wá ogún mọ́ ṣe bá wa dà o. ẹ̀yin tẹ́ ẹ bá pè wọlé láti mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ìyá wa túnráyọ̀ tàdídìn ẹ ṣe púpọ̀ a fi ṣọwọ́ sí yín tá a bá ti tá a bá ti kúrò lórí ètò ṣé n kí oríkì ilé baba tó bí yín lọ́mọ ẹ̀yin ní Ṣakí ọmọ ògbón ọ̀rọ̀ kí agbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà ẹ̀yin lọmọ òkè kan òkè kan ẹ̀yin lẹ́ làṣàbàrí ẹ̀yin lọ lógun tó bá dìjà kẹ́ ẹ ránṣẹ́ pàṣàbàrí tó bá dọ̀rí tógun bá dé ẹ ránṣẹ́ pológun àṣàbàrí ò kọjá ológun ò ní kéré à àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ púpọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wọlé sórí ètò àǹfààní wà fún yín ẹ pè wọlé ìjìnlẹ̀ FM náà la wà ó kọjá ohun tí wọ́n rò olú iléeṣẹ́ wa wà ní orílẹ̀-èdè Turkey ní Istanbul ẹ ṣùgbọ́n kò ń ṣe orí Facebook nìkan àwọn kan ń gbọ́ wa ní orí rédíò àwọn kan ń wò wá ní orí Facebook a wà lórí Twitter a wà lórí YouTube lórí YouTube náà ìjìnlẹ̀ FM náà ni alòjìnlẹ̀ rédíò ẹ a wà lórí Instagram náà bá a ṣe wà káàkiri káàkiri nu ìtàn àfọ̀já ni nesting tí a máa ṣe báyìí ìtàn Ìlọrin torí tẹ̀ bá wo gbogbo rògbòdìyàn tó ń jà lórí ọ̀rọ̀ ìlú Ìlọrin Fúlàní lórí Ìlọrin o Yorùbá ni o a ti ṣiṣẹ́ jìnnà lórí ìtàn yìí ìtàn yìí ti wà lọ́wọ́ wa lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n a fẹ́ èèyàn bíi méjì àbí mẹ́ta kí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ débi pé ìtàn yìí tá a bá bẹ̀rẹ̀ rẹ̀ a lè sọ parí kò ní ànífàkúkọ ara wa ṣòfò ìhun tó bí Fúlàní wá sílùú Ìlọrin a lè ṣàlàyé rẹ̀ fúnra wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá pè wọlé láti orílẹ̀-èdè Odùduwà ẹ láǹfààní láti jẹ ẹ̀bùn káàdì pẹ̀lú dátà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá pè láti òkè òkun ẹ àǹfààní wà fẹ́yìn náà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá pè wọlé láti ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Odùduwà tiwa ẹ̀bùn wà àrọ́jọ́ hmm, mùsùn lókun ẹni tó bá fẹ́ pè kó tètè pè wọlé báyìí. ogun mọ́sẹ̀ bá wájà lákàyè mọ́sí wà lúgbó. Señor. ṣẹ̀ ó ń gbé mi rìn rè ní mọ̀gún ni mi ọmọ àwùsẹ̀ yìí tí gbọ́jọ́ ọmọ àwọn orin tún rìn rọ. lápáta ń bàjẹ́ sọ̀rọ̀ ń bá àjọmọ̀ alága máa dìwó ọkọ ni wọ́n rọ òun nírọ̀bẹ̀rẹ̀ ní mọ̀gún alágbèjábẹ̀ fún ṣẹ́kẹ́lẹ́. ọ̀rẹ́ mi ní ìwòlẹ́ ẹni tẹ́ ẹ fi ń pè wá àjọṣe wò ní bàjẹ́ lórúkọ gbogbo àwọn tí àjọ ṣètò lónìí gẹ́gẹ́ bí mo ti sọ fún wa ìtàn tí ó kàn tá a fẹ́ sọ báyìí òun náà ni ìtàn lọ́rin àfọ̀njá ìtàn lọ́rin àfọ̀njá la fẹ́ sọ ẹni tó pè wá à ń gbìyànjú láti pè wọ́n padà kí wọ́n lè bá wa dá sètò. Dear customer, the MTN number you have ah, dialed is not reachable. Ìlọrin lọ́kùn tí à ń lọ ìtàn Ìlọrin Àfọ̀njá ìtàn tó lágbára púpọ̀ ni ìtàn Ìlọrin Àfọ̀njá ó wá ó jẹ́ nǹkan tí ó jẹ́ ohun tí ó ń kó wàhálà bá ọmọ Yorùbá tòní ọ̀pọ̀ ìran máa gbọ́ èpè àólẹ̀ èpè àólẹ̀ èpè àólẹ̀ ọba fìpèjà Hmm, èpè Àwọ̀lé ọba àfìpèjà kí ló bí èpè Àwọ̀lé ọba àfìpèjà kí ló bí i wá ohun tó bí i wá òun náà ni ìtàn àfọ̀njá torí tá a bá pe orí ajá a porí ìkòkò tá ẹ sè é ẹ gbádùn mi tó tá a bá porí ajá porí ìkòkò tá a fi sè é àfọ̀njá nígbà náà lọ́hùn-ún ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ni olórí ogun ni tó jẹ́ pé tí àfọ̀njá bá fẹ́ lọ jagun irú ipò tí ààrẹ wa ò ní ibà Gani Adams kára ó le lóògùn ọ̀fẹ́ bàbá o ipò tí wọ́n wà lónìí ipò yìí ni àfọ̀njá wà nígbà náà lọ́hùn tẹ́ ẹ bá ń gbádùn mi ipò yìí ni àfọ̀njá wà nígbà náà lọ́hùn òun làárẹ̀ ọ̀nà kákàǹfò tí àfọ̀njá bá ń lọ sí ojú ogun àfọ̀njá wà ní àfọ̀njá ìṣàdédé jagun tí ogun bá dé ẹnìkan ń pè wá. hello. hello. ẹ káàbọ̀ sórí ètò ètò ni o orúkọ yín bọ́lẹ̀ tí pè wá. ọpẹ́yẹmí lorúkọ mi láti gbọdọ̀. ọpẹ́yẹmí. ah bẹ́ẹ̀ni láti gọdọ. láti gọdọ ní orílẹ̀-èdè Odùduwà. bẹ́ẹ̀. Mm ọpẹ́ yẹn ní. ẹ tó agbádùn ni ọ. àwọn náà ó gbádùn ẹ̀yin náà ẹ̀yin náà ó sì gbádùn ara yín. ẹ náà máa ràn mí lọ́wọ́ o. àṣẹ àṣẹ fún pé ẹ pè láti orílẹ̀-èdè Odùduwà ẹ̀yin náà láǹfààní sí dátà nínú àwọn ẹ̀bùn tí wọ́n fún wa ẹ̀gbọ́n mi àdìgún owó ọkọ̀ ọpẹ́yẹmí bàbá àbẹ́yìn ni ọpẹ́yẹmí náà sẹ́yìn láyé àdìgún wọn ò sọ̀rọ̀ mọ́ àrí kọ́là ló bá rè bété aya àdìgún ló pè wá inú ẹ̀bùn tí àdìgún fún wa yìí náà láǹfààní àti gbà ń bẹ̀ ẹ̀ á fún yín ní dátà ẹ ṣé ẹ kú fẹ́. àwọn tí àfọ̀njá tí ogun bá dé àfọ̀njá ó pàṣẹ nínú ẹni tó bá jẹ́ olórí ogun agbègbè náà á sọ fún wọn pé ìwọ lágbájá o kó gùn lọ síbi báyìí kó o lọ jagun níbẹ̀ tí agbára àwọn ò bá wá ká ogun náà mọ́ ni àfọ̀njá tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ni ó wàá dìde ni ó dìde ogun yóò dì káká yóò dì kúkú ìlú ó máa dún pé jagunjagun ló ń bọ̀ jagunjagun ló ń bọ̀ aṣíwájú ogun kò gbọ́dọ̀ ààrẹ àfọ̀njọ́ wà lórí ẹṣin ọmọ ogun bíi irinwó wà níwájú ọmọ ogun bíi irinwó wọ́n wà lẹ́yìn ọmọ ogun bíi irínwó lápá ọ̀tún ọmọ ogun bíi irínwó lẹ́gbẹ̀ẹ́ òsì ṣùgbọ́n bíi tí ààrẹ àfọ̀njá bá ti jagun wọ́n níbi tí erin méjì bá ti jà koríko bẹ̀ ò ní gbérí mọ́ ẹ ṣe ìyá wa Ọbángulúdọlápọ̀ a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ibi tí tí ààrẹ àfọ̀njá bá ti jagun ìlú ọ̀hún àárín ogún ọdún wọ́n mọ̀ ọ́n lára ni ààrẹ àfọ̀njá gbóná bí àpáàrá jagunjagun àtòfiṣẹ́ ogun rán ògbójúlóògùn sọmọ tí ò sẹ́ni tó lè sọ pé tiẹ̀ bá òní gbogbo ilẹ̀ yóò bá nígbà náà lọ́hùn àfọ̀njá gbóná àwọn tí wọ́n jọ lo dáúlà tí wọ́n jọ lò bàtà àfọ̀njá nígbà náà lọ́hùn ara wọn la ti rí ọba àólè ọba àfìpèjà òun ni aláàfin ìgbà náà ikú bàbá yèyé akíkábíyèsí wa aláàfin ọ̀fọ̀yọ́ ikú tí dún tí kú ò gbọ́dọ̀ dún àrùn tí sọ̀rọ̀ tárùn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ikú tí fikú pa ni àrùn tí fàrùn ṣèyàn ah kábíyèsí mo ṣí fìlà fún rí adé o <laughs> àwọn ọba tí wàá nù pé sọba gbẹgbẹ kábíyèsí o aláàfin àwòlẹ ọba fìpèjà ó jẹ́ ọba líle kábíyèsí burú díẹ̀ téèyàn bá ṣe kábíyèsí lẹ́ṣẹ̀ kékeré bàbá máa fi ṣọ̀pọ̀nà ṣépè bàbá máa fògúnlákà ayé ṣépè bàbá máa fi ṣọ̀kú ṣépè nígbà tí aláàfin Àólẹ̀ dórí oyè gbogbo àwọn tó ti ṣe baba kí bàbá tó gorí ìtẹ́ gbogbo wọn ni baba dá sèríà fún bàbá ṣígun fún ààrẹ pé lọ kógun dàlú báyìí fún mi <laughs> ẹ mọ̀ pé aláàfin ilẹ̀ òun ni máa ṣígun fún ààrẹ ọ̀nà kákàǹfò ilẹ̀ Yorùbá látayébáyé ló ti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó sì máa bẹ títí ayé <laughs> àìnípẹ̀kun mo yọ̀rọ̀ Bíbélì rò ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè lórí ètò ẹ lè pè wá kẹ́ bá wa ṣe olúgbọ̀wọ́ ìtàn àkànjá yìí ẹni tó bá fẹ́ ṣe olúgbọ̀wọ́ ètò yìí ẹ pè wá ẹ ràn wá lọ́wọ́ lórí ìtàn yìí àti kó tàn yìí jọ ṣùgbọ́n tàn tó lágbára ni a nílò àwọn nǹkan kan kankan láti fi gbé ìtàn náà lárugẹ ẹ lè ràn wá lọ́wọ́ nípa gbígbé ìpolówó ọjà wá sọ́dọ̀ wa àbá yín polówó ọjà bẹ́ẹ̀ ṣe ń wò wá ìpò sí orí Facebook nìkan la wà wọ́n gbọ́ wa lórí rédíò káàkiri àgbáńlá ayé gbogbo ọmọ Yorùbá tó wà ní ẹ̀yìn òkè òkun gbogbo wọn ni wọ́n ń wò wá torí ètò yìí kọjá ohun tí èèyàn lè fọwọ́ rọ́ sẹ́ àwa náà kọ́ o ọlọ́run ni a sì lè fẹ́yàn méjì láǹfààní àti pè wọlé tó bá di ọjọ́ àìkú èyí tó lóyìnbó ń pè lọ́jọ́ Sunday ní déédéé aago méje àmọ́ a mọ pàdé lórí ètò yìí a lè mọ tẹ̀síwájú ibẹ̀ láti wọnú agbami ìtàn Àfọ̀njá bẹ̀ láti wọnú agbami ìtàn yìí láti sọ dáadáa ṣùgbọ́n ẹ ràn wá lọ́wọ́ kẹsàn olúgbọ̀wọ́ ẹ̀ bóyá ẹ fẹ́ polówó ọjà ẹ fẹ́ fún wa lẹ́bùn ohun tí ẹ pè sí nọ́mbà wa yìí náà ni a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣètò lónìí tó fi dùn tó fi ní gbọ́ngbọ́nú a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba kọ́dá yìí ọba ṣẹ̀dá ọ̀run ọba tó fún mi lẹ́bùn tèmi tó bá ṣèyàn ló fún mi lẹ́bùn tèmi tó bá di ọjọ́ tí mo bá ṣe ohun tí ò dùn mọ́ nínú á ní pé kí n bóun gbé ẹ̀bùn òun ṣùgbọ́n ọlọ́run ọba òun ló fún mi ní ẹ̀bùn tèmi lórúkọ gbogbo àwọn tá a jọ ṣètò lálẹ́ tòní covid tó fi ní gbọ́ngbọ́nú gbogbo yín pátá ni mo kì mo kí olóòtú àgbà olóòtú ìjìnlẹ̀ marcus àwọn ní aláṣẹ olùdarí ìjìnlẹ̀ fm káàkiri àgbáńlá ayé mo kí general admin wa mr ọládìméjì ìyá wa túráyọ̀ tajudeen adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àwọn ọlọ́mọ ṣákí ògbó òrọ́kin àgbẹ̀dẹ òrọ́ bàbà ẹ̀rọ ọmọ ṣákí ni wọ́n bó ṣe jẹ́ lápá abẹ́hùn nu mo kí ẹ̀gbọ́n mi àdìgún nǹkan ọmọ olókùn ọ̀la wọ́n fún wa lẹ́kùn lórí ètò owó ọkọ̀ pẹ́yẹmí bàbọ̀ báyẹmí ayọ̀ rẹ ò ní dìbàjẹ́ lọ́lọ́ọ̀lọ́ ò fọwọ́ gbọ́mọ sí i ọ̀rẹ́ mi ọlọ́wọ́ bọ́tìnì bó tiẹ̀ jẹ́ pé ó lọ ìpàdé àwọn lọ́balọ́ba dèfó style àgbàwo tí ìfàsẹ́mu mi àjọṣe wò ní bìbàjẹ́ ọmọ mi ọmọ ológo fifty five g tó gbé mi sórí ètò tó jẹ́ ká ẹ̀ mọ́ rí mi wò jayé ọlá kùdùs ó pọ̀ ó pọ̀ yẹ́yẹ́ wọ́n ti fi jẹ́ kí ayé rí ọ̀hún ló jẹ́ ká ẹ̀ mọ́ rí mi wò bj olú ọmọ bj ọkọ ọmọ rẹ̀ ní kejì mo dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín gbogbo àwọn ìyá mi ládùúgbò gbogbo wọn náà yí rédíò sókè lálálá pé abẹ́gbẹ́tò gbogbo wọn lálálá ni wọ́n yí rédíò wọn bíi ìyá wa ọdẹ wálé ìyá ìyẹ́rì èkìtì ni wọ́n bẹ́ẹ̀ wá ṣẹ̀ wọ́n àrá ń bẹ lẹ́yìn wọn o àwọn fúlàní tó fi màálù doko wọn lọ́jọ́ sí àrá àrá ló sọ ẹ wo mo yọ̀ fún yín o àní rí jù báyìí lọ ní alẹ́ tòní ẹ̀yin tẹ́ bá ní nǹkan méjì tàbí mẹ́ta ẹ pè wá sí orí nọ́mbà wa ẹ lè kàn sí wa ní whatsapp tàbí kẹ́ ẹ pè wá plus two three four zero eight zero two six zero seven sixty forty nọ́mbà òun náà ló wà ní ojú agbeni yìí ẹ rí adúpẹ́ a máa mẹ́tò wá sí parí lónìí oníyàṣẹ́ ọlọ́kàá ṣe é ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ náà ẹ ṣe tó bá ti di ọjọ́ Sunday ọjọ́ àìkú á bọ̀ sínú agbami ìtàn àfọ̀njá ìtàn àfọ̀njá Ìlọrin àfọ̀njá ẹnúdù jiyọ̀ ìlú tóbi tó yẹn wọn ò légúngún ṣé Ìlọrin légúngún àbí ò légúngún tó bá dọjọ́ Sunday ẹ mọ̀ Ìlọrin lóríṣà àbí ò lóríṣà tó bá dọjọ́ Sunday ẹ mọ̀ kí ló dé tí Fúlàní fi ń jọba nílọrin tó bá dọjọ́ Sunday ẹ mọ̀ ọjọ́ Sunday tá a wá sọ yìí lọ́la ó lù kùtùkù ó wù <laughs> nǹkan gbé nǹkan ánu tá a bá tún bọ́ kúrò nínú ìtàn àfọ̀njá ìtàn wà nílẹ̀ bí yẹ̀pẹ̀ á bọ́ sínú agbami ìtàn Odùduwà oríṣiríṣi ìtàn ló jàràn ìròyìn ṣùgbọ́n ọ̀rọ̀ tá kó apá bá sọ òde ọ̀run ló ti wá ìtàn táwa bá ti sọ ẹ pé jẹ̀níù ni bíi orin bàbá wa kan bàbá wa eh, eh, àyìnlá ọmọwúrà ó ní jẹ ní ìlú lọ́rin wa gbogbo àjọ ti déré mọ́tò ọ̀gá mi méje lóògùn òró ńlá ló ń jẹ́ ẹ̀rí epo asín ó kéré lóòótọ́ ṣùgbọ́n ejò ní kọjá àyè rẹ̀ èmi dúpẹ́ èyí ni èyí ni a máa fi ṣèlọ lọ́jọ́ tòun àní rí jù báyìí lọ ẹ jẹ́ kí àṣàbí gbá díẹ̀ sí wa lára. ọlọ́run èmi dúpẹ́ ọlọ́run. èmi dúpẹ́ ọlọ́run ló fún mi lẹ́bùn mi adéyẹmí ni mí adéyẹmí dáramọ̀. bàbá ṣèyàn ló fún mi lẹ́bùn tèmi bíjà bá ti dé alóhùn ọgbẹ́ bòun àṣàbí orí mi èmi dúpẹ́ ọlọ́run èmi.